ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé à ń wá ìgbàgbọ́ à ń wá ìgbàgbọ́ a ó kà ìwé Lúùkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlélógún àti abala kìíní ìkarùndínlọ́gbọ̀n luke chapter eight from verse twenty-four to twenty-five a ó kà báyìí wípé ni wọ́n bá lọ jí jésù wọ́n ní ọ̀gá ọ̀gá ọkọ̀ máa ń rí i lọ ni jésù bá dìde ó bá afẹ́fẹ́ àti ìgbì omi wí ni ìgbì bá rọlẹ̀ gbogbo nǹkan bá dákẹ́ jẹ́ ó bá bi wọ́n pé ìgbàgbọ́ yín dà. Mósè ó bẹ̀rẹ̀ sí ní ìyàlẹ́nu ohun tí ó nílò láti ṣe. Wọ́n wà láàrin omi òkun àti àwọn ọ̀tá. Òkun pupa níwájú, àwọn ọmọ ogun ọ̀tá lẹ́yìn. Kí ló tún kù? Ó lè gbọ́ ohùn àwọn ènìyàn rẹ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń kùn. Ènìyàn bíi mílíọ̀nù méjì tí wọ́n ń ṣe asọ̀ kíkùn wọn ó tilẹ̀ fẹ́ lè dí ni létí ó kọjú sí wọn ó wí fún wọn wípé ẹ má ṣe bẹ̀rù lónìí olúwa yóò jà fún yín lọ́gán ọlọ́run sọ̀rọ̀ ní ìdáhùn sí gbólóhùn Mósè ó wípé èéṣe tí ìwọ ṣe ń kégbe sí mi sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n tẹ̀síwájú àti ní ti ìwọ gbé ọ̀pá rẹ sókè. So kí o sì ná sí orí omi òkun láti pín sí méjì kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó bá lè kọjá lọ láàrin omi náà ní ìyàngbẹ ilẹ̀ ẹ lè rí ìtàn yìí nínú ìwé exodu orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹrìndínlógún exodus fourteen verse ten to sixteen. ǹjẹ́ ẹ rí ìbámu kankan láàrin ìtàn yìí àti àyọkà wa lónìí yìí? ṣe ló dàbí ẹni wípé Mósè ń sọ fún Ọlọ́run wípé Olúwa ṣe ohun kan tí Ọlọ́run náà sì ń wí fún wípé ọmọ ṣe ohun tí o nílò láti ṣe èyí pàápàá bá ìrírí àwọn ọmọ ẹ̀yìn pẹ̀lú Jésù mu jẹ́ kí eléyìí kí ó yé ọ wípé o ní ojúṣe kan láti ṣe láti mú kí ìdásí Ọlọ́run di ohun tí ó farahàn nínú ohun gbogbo tí o bá ń là kọjá. ara ojúṣe rẹ ni láti fi ìgbàgbọ́ rẹ sí ojúṣe fi ìgbàgbọ́ rẹ sí ojúṣe nínú àdúrà àti nínú ohun gbogbo tí o bá ń sọ nípa fífi ìgbàgbọ́ rẹ sí ojúṣe ó mú kí agbára Ọlọ́run wá sí ẹnu iṣẹ́ fún ìwọ tìkára rẹ má kàn jókòó sójú kan kí o bẹ̀rẹ̀ sí ní sunkún Olúwa èsì tí ó ṣe jẹ́ èmi dípò bẹ́ẹ̀ lọ ní orí orúnkún rẹ kí o gbàdúrà olúwa gbọ́ ohùn mi lẹ́yìn náà dìde lórí ẹsẹ̀ rẹ kí o sì wí fún ìjì wípé ìwọ ìjì gbọ́ ohùn mi máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìmúlé ọkàn àti ìmúratán láti fi ìgbàgbọ́ rẹ sí ojú ìṣe ní àti ìgbàdégbà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ohun kéékèèké nígbà tí ìjì bá sì dìde pa lẹ́nu mọ́ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí ni túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí Aoka, ó kà láti inú ìwé Fílípì orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa ká lọ. Fílípì orí kẹta ní kan ẹ̀yin ará mi ẹ máa yọ̀ nínú Olúwa kò ṣòro fún mi láti kọ àwọn nǹkan kan náà sí yín ó tilẹ̀ dára bẹ́ẹ̀ fún yín ẹ ṣọ́ra fún àwọn ajá ẹ ṣọ́ra fún àwọn oníṣẹ́ burúkú ẹ ṣọ́ra fún àwọn ọ̀kọ̀là nítorí àwa gan-an ni ọ̀kọ̀là àwa tí à ń sin Ọlọ́run nípa ẹ̀mí tí à ń ṣògo nínú Kristi Jésù tí a kò gbára lé nǹkan ti ara bí ó tilẹ̀ jẹ́ pé mo ti gbára lé nǹkan ti ara nígbà kan rí bí ẹnikẹ́ni bá rò pé òun ní ìdí láti fi gbára lé nǹkan ti ara mo ní ju ẹnikẹ́ni lọ ní ọjọ́ kẹjọ ni wọ́n kọ mí nílà ọmọ Ísírẹ́lì ni mí láti inú ẹ̀yà Bẹ́ńjámínì èébèrú paraku ni mí nípa ti òfin Mósè Farisí ni mí ní ti ìtara nínú ẹ̀sìn mo ṣe inúnibíni sí ìjọ Kristi ní ti òdodo nípa iṣẹ́ òfin n kò kùnà níbì kan ṣùgbọ́n ohunkóhun tí ó ti jẹ́ èrè fún mi ni mo kà sí àdánù mo ka gbogbo nǹkan wọ̀nyí sí àdánù nítorí ohun tí ó ṣe iyebíye jùlọ èyí ni láti mọ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo fi pàdánù ohun gbogbo tí mo fi kà wọ́n sí ìgbẹ́ kí n lè jèrè Jésù àti pé kí a lè rí i pé mo wà nínú Jésù àti pé n kò ní òdodo ti ara mi nípa iṣẹ́ òfin bí kò ṣe òdodo nípa ìgbàgbọ́ gbogbo àníyàn ọkàn mi ni pé kí n mọ Kristi àti agbára àjínde rẹ̀ kí èmi náà jẹ nínú irú ìyà tí ó jẹ kí n sì dàbí rẹ̀ nípa ikú rẹ̀ bí ó bá ṣe é ṣe kí n lè dé ipò àjínde nínú òkú kì í ṣe pé ọwọ́ mi ti bà á ná tàbí pé mo ti di pípé ṣùgbọ́n mò ń lépa ohun tí Kristi ti yàn mí fún ẹ̀yin ará èmi gan kò ka ara mi sí ẹni tí ó ti dé ibi tí mo ń lọ ṣùgbọ́n nǹkan kan ni èmi a máa gbàgbé ohun gbogbo tí ó ti kọjá èmi a sì máa nàgà láti mú ohun tí ó wà níwájú mò ń làkàkà láti dé òpin eré ìje mi tí í ṣe èrè ìpè láti òkè wá ìpè Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà gbogbo àwa tí a ti dàgbà nínú ẹ̀sìn kí a máa ní irú èrò yìí bí ẹnikẹ́ni bá wá ní èrò tí ó yàtọ̀ sí èyí ọlọ́run yóò fi hàn yín ṣùgbọ́n bí a ti ń ṣe bọ̀ nípa ìwà àti ìṣe bẹ́ẹ̀ ni kí a ṣe máa tẹ̀síwájú ẹ̀yin ará gbogbo yín ẹ máa farawé mi kí ẹ máa ṣàkíyèsí àwọn tí ń hu ìwà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti jẹ́ fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ ń hùwà bí ọ̀tá àgbélébù Kristi mo ti ń sọ fún yín tẹ́lẹ̀ nígbàkúgbà bẹ́ẹ̀ ni mo tún ń fi omijé sọ ní ìsinsìnyí ìparun ni ìgbẹ̀yìn wọn ikùn wọn ni ọlọ́run wọn ohun ìtìjú ni wọ́n fi ń ṣe ìgbéraga afẹ́ ayé ni wọ́n gbélé kàn nítorí pé ní tiwa ọ̀run ni ìlú wa wà níbi tí a ti ń retí olùgbàlà olúwa jésù kristi ẹni tí yóò tún ara ìrẹ̀lẹ̀ wa ṣe kí ó lè dàbí ara tirẹ̀ tí ó lógo gẹ́gẹ́ bí agbára rẹ̀ tí ó fi lè fi ohun gbogbo sí ìkáwọ́ ara rẹ̀. Fílípì orí kẹrin Nítorí náà, ẹ̀yin ará mi, àyànfẹ́ tí ọkàn mi ń fà sí, ayọ̀ mi àti adé mi, ẹ dúró gbẹngbẹn nínú Olúwa. Mo bẹ̀ Yúódíà àti síntike pé kí wọ́n bá ara wọn rẹ́ nítorí ti olúwa bẹ́ẹ̀ ni mo bẹ ìwọ náà ẹlẹgbẹ́ mi tòótọ́ ràn àwọn obìnrin wọ̀nyí lọ́wọ́ nítorí wọ́n ti bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìtànkálẹ̀ ìyìn pẹ̀lú Clementi àti gbogbo olùbáṣiṣẹ́ mi yòókù àwọn tí orúkọ wọn wà nínú ìwé ìyè ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ó hàn sí gbogbo ènìyàn pé ẹ ní ẹ̀mí ìfaradà Olúwa fẹ́rẹ̀ dé ẹ má ṣe jẹ́ kí ohunkóhun dààmú yín ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ yín ẹ máa fi àwọn ìbéèrè yín síwájú Ọlọ́run pẹ̀lú ọpẹ́ àlàáfíà Ọlọ́run tí ó tayọ iye ènìyàn yóò pa ọkàn àti èrò yín mọ́ nínú Kristi Jésù ní ìparí ẹ̀yin ará gbogbo nǹkan tí ó bá ń ṣe òtítọ́ gbogbo nǹkan tí ó bá lọ́lá gbogbo nǹkan tí ó bá tọ́ gbogbo nǹkan tí ó bá jẹ́ mímọ́ gbogbo nǹkan tí ó bá fa ènìyàn mọ́ra gbogbo nǹkan tí ó bá ní ìròyìn rere àwọn ni kí ẹ máa kó lé ọkàn àwọn ohun tí ẹ ti kọ́ lọ́dọ̀ mi tí ẹ bá lọ́wọ́ mi tí ẹ ti gbọ́ lẹ́nu mi tí ẹ ti rí nínú ìwà mi àwọn ni kí ẹ máa ṣe ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín mo láyọ̀ púpọ̀ nínú olúwa nítorí ọ̀rọ̀ mi tún ti bẹ̀rẹ̀ sí í sọjí nínú èrò yín kò sí ìgbà kan tí ẹ kì í ronú nípa mi ṣùgbọ́n ẹ kò rí àyè láti ṣe àwọn ohun tí ẹ ń gbèrò n kò sọ èyí nítorí mo ṣe aláìní nítorí mo ti kọ́ láti máa ní ìtẹ́lọ́rùn ní ipòkípò tí mo bá wà mo mọ̀ bí ènìyàn ti gbé ìgbé ayé nínú àìní mo sì mọ̀ bí ènìyàn ti ń gbé ìgbé ayé nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ nípòkípò tí mo bá wà nínú ohun gbogbo mo ti kọ́ àṣírí bí a ti ń ní ìtẹ́lọ́rùn kì bá jẹ́ nínú ebi tàbí ayo nínú ọ̀pọ̀ tàbí àìní mo lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ó ń fún mi ní agbára síbẹ̀ ẹ ṣe ohun tí ẹ bá mi pín nínú ìpọ́njú mi ẹ̀yin ará Fílípì mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn mi nígbà tí mo kúrò ní Masidóníà kò sí ìjọ kan tí ó bá mi lọ́wọ́ sí ọ̀rọ̀ fífúnni lẹ́bùn àti gbígba ẹ̀bùn jọ fúnni àfi ẹ̀yin nìkan ṣoṣo. nítorí nígbà tí mo wà ní Tẹsalóníkà kì í ṣe ẹ̀ẹ̀kan mọ́ ó tó ẹ̀ẹ̀mejì tí ẹ fi nǹkan ránṣẹ́ sí mi kì í ṣe ẹ̀bùn ni mò ń wá ṣùgbọ́n mò ń wá ọ̀pọ̀lọpọ̀ èso fún àǹfààní yín ìwé ẹ̀rí nìyí fún ohun gbogbo tí ẹ fún mi ó tilẹ̀ ti pọ̀ jù mo ní ànító nígbà tí mo rí ohun tí ẹ fi rán Epafroditu sí mi gbà ó dàbí òróró olóòórùn dídùn bí ẹbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí inú Ọlọ́run dùn sí Ọlọ́run mi yóò pèsè fún gbogbo àìní ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ rẹ̀ tí ó lógo nípasẹ̀ Jésù Kristi kí ògo kí ó jẹ́ ti Ọlọ́run bàbá wa láé àti láéláé àmín ẹ kí gbogbo àwọn ènìyàn ọlọ́run tí ó jẹ́ ti kristi jésù àwọn arákùnrin tí ó wà lọ́dọ̀ mi kí yín gbogbo àwọn ènìyàn ọlọ́run kí yín pàápàá jùlọ àwọn ti ìdílé késárì kí oore ọ̀fẹ́ olúwa jésù kristi kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lori plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.